ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ lágbolé á kan ẹnìkan ju ẹnìkan lọ ẹni ọmọ rẹ̀ sọnù kò ní dúró mú aṣọ abániwọ́mọ ní dúró wọ bàtà ọmọ gbogbo wa ò ní sọnù lágbára aláwòrán bí àwọn ayédèrú èèyàn kò jẹ́ ká mọ ojúlówó mọ́ gbogbo èèyàn lára yìí ń fura sí ọ̀rọ̀ àwọn ajínigbé pamọ́ béèrè owó ló sọ gbogbo èèyàn sínú ìfura. E àṣírí táyà kì í bò lójú títì àṣírí àwọn agbénipamọ́ kò ní bò láéláé ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbìtẹ̀ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà oníṣájà o ah sorry oníkànga ni mo fẹ́ pè èwo ni àdàmọ̀dì orúkọ bólósùn. ṣé ṣé oníṣàyà tí mo sọ ọ má jẹ́ kí kí n sọ̀rọ̀ ìbólósùn ìbólósùn pé ìyàwó mi. èwo ni ojú ògùn nu kó tọ́ sí sínú àjọ fún ẹ̀yìn <laughs> láìsí museum. latest ni. ìdàbí ẹ̀kú eégún ìtàpálẹ̀ bí ipò kìlápíà yìí. o ti dárúkọ ojú ògùn lóko o ti dárúkọ ẹ̀ẹ́ àìkú eégún wọ́n dàrọ̀ sundays wà ní oṣooṣù ológo. <laughs> ẹ wo ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́mọ́ ṣé bí agbọ́n bá ta ẹnìkan tó bá mórí bọ́ bírúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá rí ọ̀pọ̀ èèrùn nírònà ní kíá bí ọ̀gán ni yóò gbógun tì wọ́n nítorí pé ó mọ̀ yí pé oró inú wọn pọ̀ ju ti ejò lọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn òṣìkà tí ń gbẹ̀mí aláìṣẹ̀ rí ìròyìn etí ọba lé etí ọba lóko rèé láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ èdè èdè tó ń bẹ lúgbòlùgbò nínú kànga mi láàárọ̀ yìí. àwọn àkọlé ọlọ́kan òjọ̀kan ló wà lọ́wọ́ wa lónìí pẹ̀lú àwọn ìwé ìròyìn tí wọ́n yàtọ̀ síra wọn ẹ jẹ́ kí a wo àwọn ìwé ìròyìn ọlọ́kan òjọ̀kan èyí tí ó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní lára àwọn ìwé ìròyìn náà ni a ti rí ìwé ìròyìn Vanguard ìmàlẹ́ ń falàfíà bàbá àbàdàn ìwé ìròyìn Nigerian Tribune ìwé ìròyìn pen pushing ìwé ìròyìn Punch ìwé ìròyìn Nation àti ìwé ìròyìn Platform Times. èmi náà ní ìwé ìròyìn The Punch ìwé ìròyìn Platform Times ìwé ìròyìn Traffic Reporter ìwé ìròyìn State Post ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Daily Independent àti ìwé ìròyìn Leadership. ọ̀kan òòjọ̀kan ni àwọn àkọlé èyí tó wà lójú òpó àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lónìí àwọn ìwé ìròyìn náà ló sì jẹ́ pé àkọlé wọn ọ̀pọ̀ ẹ̀ ló dá lórí ètò ìdìbò abẹ́lé láti yan gómìnà ọmọoyè nínú ẹgbẹ́ òṣèlú PDP nínú ìwé ìròyìn Punch láti rí àkọlé kan èyí tó fi umbrella tó fi kọ́ èjìká ìyàlẹ́nu ni bí Peter Obi ṣe fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ wàhálà ìdààmú dààbò ló sì wáyé níbi ètò ìdìbò abẹ́lé láti yan gómìnà nínú ẹgbẹ́ òṣèlú náà ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ṣe ẹ sọ sí mi kí n hàn kì í ṣe bí òkú ọwọ́ ṣàngó ìdí rèé o tí mo fi fi ẹgbẹ́ òṣèlú pdp sílẹ̀ tí mo tún ṣe gààyà níbi eré ìje sípò ààrẹ níbi ètò ìdìbò abẹ́nú látàrí pé ee eh, eh, ojú sánmọ́ òmọ́lẹ̀ rokoṣo tó fún mi láti kó ipa tó ṣe sàn án Peter Obi ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn the punch àwọn èèyàn Buhari ń fọjú Jonathan mọ́ra kó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC olóbó kan ló ta ìwé ìròyìn punch bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí àkọlé kọrẹ́ ń bẹ̀ tó ń sọ wípé ilé ìfowópamọ́ erin katabu ilé wa cbn wọ́n ṣe lòdì sí ìròyìn ẹlẹ́jẹ̀ kan tó gbalẹ̀ kan wípé wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ emefiele wọ́n ní ìròyìn àdàmọ̀dì irọ́ tó jìnnà sí òótọ́ ní ìwé ìròyìn punch <laughs> ìdààmú dààbò nínú ẹgbẹ́ òṣèlú pdp lógún bí adébútú ṣóhùnmí bí àwọn méjèèjì ṣe jẹ́ ọmọ oyè fún ẹgbẹ́ òṣèlú kan náà ìwé ìròyìn platform times. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí àtìkù tẹ́pẹ́pẹ́ èròǹgbà onígun márùn-ún forílẹ̀-èdè nàìjíríà ṣé ohun tá a ṣe làwí ẹnìkan kì í yànnà ẹ̀ lódì ìwé ìròyìn punch. ìdí rèé tí mo fi pinnu láti fi ẹgbẹ́ òṣèlú pdp sílẹ̀ peter obi ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ iná ni mo ṣì wà àkọlé kan rèé ń bẹ̀ tó ń sọ wípé Soludo ó kéde ìsédè òun kò nílé gbélé nípínlẹ̀ Anambra ìwé ìròyìn punch ní àwọn olùgbé ìpínlẹ̀ sakoto ni wọ́n fi ẹ̀hónú hàn lórí bí àwọn jàǹdùkú ṣe ń kọlù wọn lóòrèkóòrè ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí ẹgbẹ́ ipob fi òpin sí ìsédé òun kó ní lẹ́gbẹ́lé ti gbogbo ọjọ́bọ̀ lẹ́kùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà ìwé ìròyìn pọ́ǹchì ló mú wá. mákindé òun ló borí ìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú pdp lọ́yọ̀ọ́ ó sì ti di ọmọ oyè fún ipò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú pdp ìwé ìròyìn Nigerian Tribune. nínú ìwé ìròyìn punch tó jáde lá. àgbáríjọpọ̀ àwọn olùkọ́ lílé ẹ̀kọ́ olùkọ́ni colleges of education ni wọ́n tún ti fi gbèdéke ọjọ́ mọ́kànlélógún ṣọwọ́ síjọba àpapọ̀ wípé bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì oní pátápátá tẹ́gùn daṣọ borí ìwé ìròyìn punch ẹ̀yin ẹ̀ tiẹ̀ gbìyànjú ẹ̀ náà kẹ́ ẹ lọ pààrọ̀ orúkọ wa nínú gẹ́gẹ́ bí ọmọ òye lọ sí ilé ìgbàsòfin ìpínlẹ̀ kẹ́ ẹ wá fojú winá òfin nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú PDP lógún ni wọ́n ta àwọn aṣáájú wọn láyà bẹ́ẹ̀ ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn traffic reporter tó jáde láàárọ̀ yìí ẹgbẹ́ àwọn akọ̀ròyìn lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ pè fún ìdájọ́ òdodo lórí akọ̀ròyìn tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lù ti gbámú ti gbámú ti kẹ́ríkẹ́rí ń bá ròde níbi ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú pdp ìwé ìròyìn traffic reporter pàǹtẹ̀tẹ̀ ẹ̀. àwọn obìnrin méjì àti àwọn ọ̀dọ́bìnrin márùn-ún èyí tí àwọn jàǹdùkú jí gbé pamọ́ ní ìpínlẹ̀ Kaduna wọ́n ti rí òmìnira gbà ìwé ìròyìn platform time. nínú ìwé ìròyìn state post tó jáde láàárọ̀ níbẹ̀ ó ní mo ti rí eléyìí tó ń sọ wípé a ò ní yí èròǹgbà wa padà lórí òfin dè é pínpín tá a fi dé àwọn ọlọ́kadà bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹfà ìwé ìròyìn state post sanwó-olú ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ wo bí oyetola ṣe máa padà di gómìnà lẹ́ẹ̀kejì ní ìpínlẹ̀ ọ̀ṣun òun ló mú mú láyà mi o fáyemí ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn nation. ẹ wo ó pọ̀ létí ó wo lọ́wọ́ tàárọ̀ yìí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ lè pẹ̀lú wa lójú òpó facebook yẹn ó mọ́lẹ̀ roko ṣóyàtọ̀ fresh one oh seven point nine fm lábẹ́òkúta lè máa ṣáàṣì fún ẹ láìkí ẹ̀ kẹ́ fi máa wá ketekete ẹ máa fi kọ́mẹ̀ntì yẹn ṣọwọ́ síbẹ̀ ẹ máa ṣíà lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n à ń padà bọ̀. ọba ń lé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tí a fi ṣíde ètò tòní òun ni a bá pàdé nínú ìwé ìròyìn punch níbi tí a ti rí kà ìpè alága alápapọ̀ fún ẹgbẹ́ òṣèlú all progressives congress apc asòfin àgbà abdullahi adamu ló tún tún ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa glo jonathan ṣáájú ètò ìdìbò abẹ́lé èyí tí wọ́n yóò fi yan ọmọ òye sí ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú APC ètò ìdìbò abẹ́lé náà tí wọ́n ti sọ pé yóò wáyé lọ́jọ́ àìkú gẹ́gẹ́ bí aṣíka ìròyìn náà ìpàdé yìí òun ló ti kọ́kọ́ wáyé ṣáájú ìpàdé èyí tó wáyé láàrin Jonathan àti Mama Daura èyí tó jẹ́ iyè kan ààrẹ Muhammadu Buhari níbi ìpàdé láàrin Jonathan àti Adamu ìpàdé náà èyí tí ìwé ìròyìn Punch jábọ̀ wípé ó wáyé nílé Jonathan nílùú Àbújá lọ́sẹ̀ tó kọjá ìpàdé yìí òun ni wọ́n sì fi bíi wákàtí mẹ́rin ṣe olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú APC tó bun ìwé ìròyìn Punch gbọ́ jẹ́ kó di mímọ̀ wípé ohun tí wọ́n ń jírò lórí ẹ̀ òun ni pé kí Jonathan máa bọ̀ ààyè wà fún láti wá díje ní inú ẹgbẹ́ òṣèlú APC ìwé ìròyìn Punch ló sì kọ ìròyìn náà. bá mi mú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí yẹn mo ríròyìn kan ń bẹ̀ tó ń sọ wípé ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa cbn fẹnu tẹ́ńbẹ́lú ìròyìn ẹlẹ́jẹ̀ tó gbalẹ̀ kan wípé wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ emefiele lórí ètò ìdìbò sípò ààrẹ àríkà wípé ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa òun ló ti fẹnu tẹ́ńbẹ́lú ìròyìn kan gẹ́gẹ́ bí ìròyìn ẹlẹ́jẹ̀ eléyìí tó ń fẹ́ kiri lórí ayélujára ayélujára àtàwọn ìwé ìròyìn àdàmọ̀dì kan wípé olólè ìfowópamọ́ náà ọ̀gbẹ́ni Godwin Emefiele òun ni wọ́n ti gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní àwọn gbọ́ yìí sọ yìí òun ló ń gbé kiri o lọ́jọ́rú àná níbẹ̀ òun ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wọ́n ní àwọn ìròyìn ìwé ìròyìn ẹlẹ́jẹ̀ kan ló gbé jáde lọ́jọ́rú àná kàṣàgbà wípé Emefiele ní ààrẹ Muhammadu Buhari ti gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ látàrí pé ó ní àníyàn láti díje du ipò ààrẹ ìwé ìròyìn Punch ló wá ń jà raburabu láti gbọ́ ojú ìwòye ilé ìfowópamọ́ cbn níbẹ̀ ni agbẹnusọ wọn ọ̀gbẹ́ni osita nwanesiobi olówájẹ́ kó dìímọ̀ pé bẹ́yìn náà ṣe ń rí tó ń fẹ́ kiri bẹ́ẹ̀ lèmi náà máa rí tó máa ń bá mi lábàárẹ̀ ṣùgbọ́n ìròyìn tó wà ń bẹ̀ gangan ni pé ìròyìn ẹlẹ́jẹ̀ àdàmọ̀dì ó ní o bẹ́ẹ̀ ò bá gbàgbé lọ́jọ́ kẹsàn-án oṣù kárí ìwé ìròyìn pọ́ǹtì ló jábọ̀ ìròyìn kan wípé emefiele ó kọrí sílé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ ilẹ̀ wa mẹ́wàá tó fìdí kalẹ̀ sílùú àbújá wípé kí àwọn amòfin àwọn aṣàjẹmọ́sẹ̀ lẹ́ka ti ìlànà òfin àti ìwé òfin ilẹ̀ wa yìí àwọn tí wọ́n mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ wípé kí wọ́n ṣíwá ṣe àlàyé yékéyéké àti ìtumọ̀ rẹ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń ti òun lọ́gbọ̀ngbọ́n wípé ó yẹ kó wọn ó kọ̀wé fi iṣẹ́ sílẹ̀ fi ipò sílẹ̀ bákan náà òun ni wọ́n ṣe ìpàyà pé èmẹ́fìẹ́lẹ̀ òun ló jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC níjọba ìbílẹ̀ Ìkà ìpínlẹ̀ Delta ìròyìn ẹ̀ wà nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn punch kan náà láti rí ìròyìn nípa emefiele àwọn àṣírí kan ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ jáde èyí tí ó sì tutù gbòdógbòdó lórí ìdí ẹ̀ tí ọ̀gá àgbà fún ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa godwin emefiele fi jáwọ́ nínú ẹjọ́ tó pe àjọ inec àti amòfin àgbà lórílẹ̀‐èdè yìí lórí èròǹgbà rẹ̀ láti díje fún ipò ààrẹ olóbó kan èyí tí ọ̀rọ̀ náà ṣojú ẹ̀ ní pàtó tó ní kí wọ́n fi orúkọ bo òun láṣìírí sọ fún ìwé ìròyìn punch lálẹ́ ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí wípé emefiele ló jáwọ́ nínú ẹjọ́ èyí tí ó pè látàrí àdéhùn tó wà láàrin rẹ̀ àti ààrẹ muhammadu buhari níbi tí wọ́n ti jọ sọ pé wọ́n fi ẹnu kò wípé kí emefiele tẹ̀síwájú iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ kó sì gbàgbé wípé òun fẹ́ díje fún ipò ààrẹ olóbó náà tẹ̀síwájú ìpè lẹ́sẹ̀kẹsẹ̀ èyí tí Emefiele àti ààrẹ Muhammadu Buhari ti fi orí ìkòkò ṣọ̀ọ́dúnrún ní Emefiele ti pàṣẹ fún àwọn agbẹjọ́rò rẹ̀ wípé òun ò ṣẹjọ́ mọ́ òun kí wọ́n lọ gbé ẹjọ́ náà kúrò nílé ẹjọ́ tí àwọn agbẹjọ́rò náà sì tẹ̀lé àṣẹ tó pa fún wọn ìwé ìròyìn Punch ló kọ ìròyìn yìí. nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí àtìkù tẹ́ pẹpẹ àfojúsùn tó ń ti àkọlé kan onígun márùn-ún rẹ̀ forílẹ̀-èdè nàìjíríà òun làkọlé ìròyìn tá a rí nínú ìwé ìròyìn pọ́ǹchì wípé igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa àtiku abubakar lọ́jọ́rú àná òun ló ti ṣípayá sí gbangba wálíà ète àti èròǹgbà onígun márùn tó ní forílẹ̀-èdè nàìjíríà ìyẹn bí wọ́n bá dìbò yàn gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè nàìjíríà níbi ètò ìdìbò àpapọ̀ tọdún tó ń bọ̀ àtiku tó jẹ́ ọmọ adíje sí ipò ààrẹ lábẹ́ àti bàbá ẹgbẹ́ òṣèlú pdp òun ló tẹ pẹpẹ àkólé kan àti àlàkalẹ̀ lójú òpó Twitter rẹ̀ ṣáájú ti ètò ìdìbò abẹ́nú tí ẹgbẹ́ òṣèlú náà fẹ́ ṣe lópin ọ̀sẹ̀ yìí Àtíkù tó jẹ́ ọmọ oyè tí wọ́n fà kalẹ̀ níbi ètò ìdìbò àpapọ̀ táàdì lọ lọ́dún 2019 ló ṣe ìlérí láti gbógun ti ìpèníjà tó ń kojú ètò ààbò títa burújí ètò ọrọ̀ ajé ilẹ̀ wájí àti wíwá egbò dẹ́kun fún gbogbo àwọn ìpèníjà tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà ó wá jẹ́ kó dì mọ̀ pé àfojúsùn àkọ́kọ́ mi ò ní láti ṣe ìdápadà ìṣọ̀ ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà láti pàṣẹ ìwà pínrẹ láàrin bíi tọlọ́fàmọ́jọ ìdájọ́ òdodo láwùjọ àti ìfọwọ́sowọ́pọ̀ tó ká màmá lára àwọn nǹkan míì tó tún mẹ́nubà ń láti rí wípé ṣíṣe àgbékalẹ̀ ìṣèjọba eléyìí tó pójú owó tí yóò rí sí ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá gbogbo àwọn èèyàn ṣíṣe àgbékalẹ̀ ètò ọrọ̀ ajé tó dúró ṣọṣàn ìpèsè iṣẹ́ fáwọn tí ò rí kan ṣì tí wọ́n kàn ń fẹsẹ̀ gbàgbòrò kiri àti lílé iṣẹ́ wọ̀gbẹ́ láàárín àwọn èèyàn tí ìṣe àṣẹkúdórógbó ń bá fira ìwé ìròyìn Punch ẹnìkan tó ti gbà kan rí jẹ́ alákòóso fún ètò ìròyìn lórílẹ̀‐èdè yìí labra mako ẹni tí ó darapọ̀ mọ́ àwọn tó fẹ́ tó ní èròǹgbà láti díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ lasarawa nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp òun ló ti jáwọ́ bó ṣe kù bí wákàtí mélòó bó ṣe kù bí wákàtí díẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ ètò ìdìbò abẹ́lé láti yan ọmọ yìí fún ipò gómìnà láti ìpínlẹ̀ nasarawa nígbà tó ń sọ̀rọ̀ níbi ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú pdp níjọba ìbílẹ̀ nasarawa mako ni lẹ́yìn tí òun ti fi ọ̀rọ̀ lọ ọ̀rẹ́ àti ojúlùmọ̀ nínú èyí tó sì ní ṣe pẹ̀lú àwọn abẹnugan nínú ẹgbẹ́ òṣèlú òun pinnu láti jáwọ́ lórí pé òun fẹ́ díje fún ipò gómìnà nígbà tí wọ́n béèrè ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé kí ni ìdí ẹ̀ gan èyí tí ó sọ pé òun ò díje mọ́ fún ipò gómìnà alákòóso tẹ́lẹ̀rí náà ó ní ìpinnu náà ló yé òun dáadáa ó sì fi ọ̀rọ̀ ìdánilójú síta wípé láìpẹ́ òun yóò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà ìwé ìròyìn punch ló sì kọ ìròyìn yìí. nínú ìwé ìròyìn punch láṣìwà Peter Obi fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ó ju awà sílẹ̀ o nínú eré ìje sípò ààrẹ àti ètò ìdìbò abẹ́nú òun làkọ́lé ìròyìn tá a tún gọ́ ní ẹ̀ tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé àdíje sípò ààrẹ lábẹ́ àti bàbá ẹgbẹ́ òṣèlú PDP tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Anambra Peter Obi ló ti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ nínú lẹ́tà kan tó fi ṣọwọ́ sí alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú náà aṣòfin àgbà Ayu tó pe àkórí rẹ̀ ní kíkọ̀wé fipò sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP àti ṣíṣe gààyà nínú eré ìje sípò ààrẹ gómìnà tẹ́lẹ̀ rí náà ló jẹ́ kó dimọ̀ pé inú òun dùn ṣẹ̀ṣẹ̀ o láti kó ipa tó jọjú látẹ̀yìnwá látàrí àǹfààní aláìlẹ́gbẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n fún lára lórí fẹ́rẹ́ jogi nínú lẹ́tà náà ó ní ní báyìí mò ń kọ̀wé láti bù yín gbọ́ wípé mo ti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ eléyìí tí wọ́n gbọ́ agbé tààràtà lọ sọ́dọ̀ alága wọ́ọ̀dù kejì níbi tí wọ́n pè ní agolo ward two níjọba ìbílẹ̀ anauta ní ìpínlẹ̀ Anambra tí yóò sì fẹsẹ̀ dílẹ̀ mú bẹ̀rẹ̀ láti ogúnjọ́ tó ṣe ọjọ́ ẹtì ogúnjọ́ oṣù karùn-ún ọdún 2022 òun ló ti fẹsẹ̀ dilẹ̀ mú fún díẹ̀ yìí báyìí ó ti ṣe gààyà nínú eré ìje sípò ààrẹ ó sì ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí kúrò oh, nínú ẹgbẹ́ òṣèlú pdp peter obi ló sọ bẹ́ẹ̀ òun ni àkọlé ìròyìn yẹn tó fi ọ̀pọ̀lẹ́lẹ̀ pamọ́ nínú ìwé ìròyìn nigerian gẹ́gẹ́ bí aṣèkà ọ̀kan pàtàkì lára àwọn tó ní èròǹgbà láti díje fún ipò ààrẹ látinú ẹgbẹ́ o. ọ̀kan pàtàkì ìdí tí mo fi kọ̀wé ìdí tí mo fi fi ẹgbẹ́ òṣèlú pdp sílẹ̀ peter obi ló sọ bẹ́ẹ̀ òun ni àkọlé ìròyìn yẹn èyí tó fi ọ̀mbrọ́là pamọ́ nínú ìwé ìròyìn nigerian tribune gẹ́gẹ́ bí a ṣe kà á ọ̀kan pàtàkì nínú àwọn tó ní èròǹgbà láti díje fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party Peter Obe ló ti fi ẹgbẹ́ òṣèlú alátakò náà sílẹ̀ nínú ìwé èyí tí ó kọ ṣọwọ́ sí alága alága wọ́ọ̀dù kejì agulu ní ìjọba ìbílẹ̀ Anocha ní ìpínlẹ̀ Anambra ó ní òun fi àsìkò yìí sọ fún yín wípé òun ti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ òun sì ti jáwọ́ nínú yín pé òun fẹ́ díje fún ipò ààrẹ ó ní ó wà lọ́kàn òun láti mú àyípadà rere bá orílẹ̀-èdè yìí ó ní ṣùgbọ́n àwọn ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP báyìí kò lè fún òun lórí ọ̀fẹ́ láti dé ilẹ̀ lérí èròǹgbà òun ó ní síbẹ̀ òun sì ní ìpinnu láti mú àyípadà dé bá orílẹ̀-èdè yìí ṣùgbọ́n ó lè jẹ́ pé ọ̀nà míì ni òun yóò gbà débẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune ló kọ ìròyìn yẹn nínú ìwé ìròyìn Punch níbẹ̀ láti bá àkọlé mi ìpàdé wípé ó ṣeéṣe kí Peter Obi darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Labour Party gẹ́gẹ́ bí a ṣe kà á gbogbo àwọn àmì tó farahàn ló ń jẹ́ kó di mímọ̀ wípé gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Anambra tó ti jẹ́ ẹni tó ní èròǹgbà fún ipò ààrẹ orílẹ̀-èdè yìí Peter Obi tó fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ló ṣeé ṣe kó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Labour Party kí àlá rẹ̀ láti di ààrẹ lórílẹ̀ nàìjíríà kó lè wá sí ìmúṣẹ ìwé ìròyìn punch ni tó múròyìn náà wá jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn ìrìn èyí tí ó ń lọ lọ́wọ́ báyìí ló ṣeé ṣe kó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú labour party òun ni peter obi yóò darapọ̀ mọ́ ní ọjọ́ ọjọ́bọ̀ tí ń ṣe òní ìwé ìròyìn punch ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ òun náà la tún ti rí eléyìí tó ń jẹ́ kó di mímọ̀ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ lábẹ́ àkórí kan eléyìí tó gbé wá wípé mọ̀lẹ́bí àwọn èèyàn tí wọ́n jí gbé níbi ìkọlù sí ojúrin Àbújá sí Kaduna ni wọ́n ṣe ìwọ́de nílùú àbújá níbẹ̀ láti rí kà pé mọ̀lẹ́bí àwọn arìnrìn-àjò tí àwọn alákatakítí palẹ̀ wọn mọ́ lásìkò ìkọlù burúkú tí wọ́n kọ tí wọ́n ṣe sí ojú ọ̀nà àbújá sí kaduna òun ni wọ́n fẹ̀hónú wọn lólúlu ilẹ̀ wa àbújá wọ́n jẹ́ kó di mímọ̀ wípé èyí ní ìgbà àkọ́kọ́ táwọn mọ̀lẹ́bí ọ̀hún tí wọn yóò fi ìkanra sọ̀rọ̀ lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ẹ bá gbàgbé àwọn alákatakítí lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta ni wọ́n lọ kọlu ojúre Àbújá sí Kaduna tí èyí sì gbẹ̀mí àwọn èèyàn tó ń lọ bíi mẹ́jọ tí àwọn mẹ́rìndínlọ́gbọ̀n tí wọ́n fi ara pa nígbà tí wọ́n jí àwọn èèyàn tí àwọn èèyàn míì tí wọ́n jí wọn gbé àwọn mọ̀lẹ́bí ọ̀hún ni wọ́n wá jẹ́ kó dìmọ̀ pé ìwọ́de àwọn ó ṣe pàtàkì látàrí ìdúkòkò elé eléyìí tí àwọn ti ń gbọ́ látọ̀dọ̀ àwọn alákatakítí àtàwọn agbésùmọ̀mí wípé bíjọba àpapọ̀ bá kùnà láti yọ̀ǹda àwọn ọmọ àwọn ọmọ wọn eléyìí tó wà lákòlò rẹ̀ bó bá kùnà láti yọ̀ǹda wọn àwọn yóò bẹ̀rẹ̀ sí ní gbẹ̀mí gbogbo àwọn mọ̀lẹ́bí tiwọn náà tó wà lákòlò wọn wọn wá rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Muhammadu Buhari àwọn lọ́gàálọ́gàá lẹ́ka ètò ààbò nínú ìwé ìròyìn Platform Times láti rí ìròyìn eléyìí wípé àwọn obìnrin àgbàlagbà méjì pẹ̀lú àwọn ọ̀dọ́bìnrin márùn-ún èyí tí àwọn ajínigbé pamọ́ béèrè owó jí gbé pamọ́ ní ọjọ́ àìkú ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti rí òmìnira gbà gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe sọ gẹ́gẹ́ bí aṣekarò náà síwájú sí àwọn tí wọ́n jí gbé náà ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna ni wọ́n rí gbà padà alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna Muhammad Jalingo ló fìdí eléyìí múlẹ̀ ó jẹ́ kó di mímọ̀ yìí pé abúlé Maigoro ní Kasia ní ọjọ́ àìkú níbẹ̀ ni wọ́n ti palẹ̀ mọ́ àwọn obìnrin náà tí wọ́n sì gbé wọn lọ síbi tí ẹnikẹ́ni ò mọ̀ ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìgbà tí àwọn ọlọ́pàá tí wọ́n kán lùgbẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá wọn wọ́n padà wá rí wọn nínú igbó kan tó wà ní ìtòsí abúlé sonyongaya tí ọlọ́pàá sì ti kó wọn padà láyọ̀ àti àlàáfíà ìwé ìròyìn platform times ló kọ ìròyìn náà. ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà. kò sí mú bí albarakatu lilayi limited àlàáfíà olóhùn kó máa bá gbogbo yín dé o pàtàkì jùlọ èyí tẹ́ fẹ́ rìnrìn àjò mímọ́ mọ́ bẹ̀rù mọ́ fóyà iléeṣẹ́ albarakatu lila àwọn ni kó bá rìnrìn àjò lọ́dún yìí bó ṣe wúmọ́ra tàbí háì wọ́n ti dúró sẹpẹ́ fún yín ìrìn àjò láti ilé yín dé Jẹ́dà dé ìlú Mọ̀dínà ìrọ̀rùn ló bá dé jẹ́sì tí wọ́n padà sí Mẹ́kà pẹ̀lú àwọn ètò tó yè koro ni ilé gbígbé dìrọ̀rùn yára dé iléeṣẹ́ alubarakatulila tó wà ní eight two along federal housing estate road olomori abẹ́òkúta at alphabet plaza ní whitestone grove suite one to five thirty five magodo ìṣẹ̀lẹ̀ road magodo phase one wọ́n tún wà ní shop thirty one abraham adesanya shopping complex onípàn lagos tàbí kẹ́ẹ̀pù sórí zero eight one zero two eight four one seven sixteen tàbí zero nine zero three four eight six nine zero six six alubarakatulila àwọn ni mò ń bá lọ o. bá mi ẹ kú lé o o. ọmọ mi ìyẹ̀rú òkín ò máa ṣètọ́jú ìwọ náà. ẹ gbọ́ bá mi wọ́n lára ò mokun. ó ṣeé ṣe ní ìrìn náà ni. igun ara ò máa san mi. iṣan ara ń fà mí so. oríkèéríkèé ara ń dùn mí. ìbàdí tòun ìgbàrúkọ jẹ́ tèmi. ẹlẹ́rìí dáadáa. láì sí ìdàgbà tó bẹ́ẹ̀. gbogbo oògùn tí mò ń lò ló ń já sí pàbó. mo ti fọ̀rọ̀ yìí lọ àwọn èèyàn. ohun tí wọ́n sọ ni pé kálọ̀rì capsule. wọ́n ní ògùn náà gbòǹgbò egbògi tó kápá gbogbo àmì tẹ́ ń rí ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni e lura. kára yín wà pa wà ká ń dọ̀ padà. Ah, capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú Abẹ́òkúta mustif capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbàrà àti oníkólóbó triple value pharmacy láfẹ́nwá àdúrà nígbà pharmacy Two box pharmacy abiolawe leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè adi additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jọ pharmacy ọbántoko iléeṣẹ́ tèmítáyọ̀ prado medical nigeria limited ló ń ṣe mustif capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí mustif capsule aládùúgbò yín ẹ O oh eight one o oh three three six nine four three four. Bye. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ìròyìn tá a fi ń tẹ̀ ló wà nínú ìwé ìròyìn traffic reporter tó sọ wípé igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ní sanfara ṣe gààyà nínú eré ìje sípò gómìnà àríkà ń bẹ̀ wípé bó ṣe ń kú bí wákàtí díẹ̀ kí ètò ìdìbò abẹ́nú fífa ọmọye kalẹ̀ sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ sanfara wọ́n ní igbákejì gómìnà tẹ́lẹ̀ rí Madi Aliyu Gozo òun ló ti sọ pé òun ò díje mọ́ sípò gómìnà òun ti ṣe gàyà bó tilẹ̀ jẹ́ pé kò tí ì sí ìdí pàtàkì kan tó fi sọ pé òun ju àwà sílẹ̀ ṣùgbọ́n amòfin Madi Aliu ló fìdí eléyìí múlẹ̀ nínú àtẹ̀jáde láti pàṣẹ ló fi eléyìí síta nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ lórúkọ igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún wọn níbẹ̀ ò bá gbàgbé nínú ọ̀rọ̀ tirẹ̀ ṣáájú àkókò yìí igbákejì gómìnà tẹ́lẹ̀ rí náà òun ló ti kéde lóníràbàjì gan wípé òun fẹ́ díje du ipò gómìnà ní ìpínlẹ̀ sanfara ṣùgbọ́n ní báyìí ó ti wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn olórí ẹgbẹ́ òṣèlú náà àwọn ikàn ikàn àwọn aṣojú tìrètí wà wípé wọ́n fẹ́ dìbò àti gbogbo àwọn alátìlẹyìn rẹ̀ wípé ní báyìí dókítà lawal dauda lára àwọn tó jẹ́ ẹni tá a jọ jọ ń díje òun ní kẹ́ ẹ gbárùkù tí o láti jáwé olúborí gẹ́gẹ́ bí ọmọ òye sí ipò gómìnà lábẹ́ àti bàbá ẹgbẹ́ òṣèlú pdp ní samfara madi aliu guzo òun ló jẹ́ igbákejì fún gómìnà bello matawale láti ọdún 2019 ṣùgbọ́n wọ́n rọ̀ ọ́ lóyè lóníràbájì gan lóṣù kejì ọdún yìí ìwé ìròyìn traffic reporter tó jáde láàárọ̀ yìí ọ̀rọ̀ di kóńkó jábélé kálukú ló ń ṣe tiẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ ogun lánàá gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ètò ìdìbò abẹ́lé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìwé ìròyìn pen pushing tó múròyìn wá jẹ́ kó di mímọ̀ wípé rògbòdìyàn èyí tí ó wà nínú ẹgbẹ́ òṣèlú pdp láti nǹkan bíi ọdún mẹ́wàá báyìí ló tún fi ara hàn lánàá bí ọmọ oyè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ṣe jáde látinú ẹgbẹ́ òṣèlú pdp náà nínú ètò ìdìbò abẹ́lé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìwé ìròyìn pen pushing tó múròyìn náà wájẹ́ kó di mímọ́ ìpè ètò ìdìbò abẹ́lé kan ló wáyé ní ìwé ìròyìn press center tí ìkan sì wáyé ní olùṣègùn ọbásanjọ́ presidential library abẹ́òkúta èyí tó wáyé ní ìwé ìròyìn òun ni níbẹ̀ ni ṣẹ́gun ṣóhùnmí ti jẹ́ ọmọ oyè nígbà tí èyí tó wáyé ní olùṣègùn ọbásanjọ́ presidential library ni ti jẹ́ kí ti jẹ́ kó di mímọ̀ pé ládi adébútú ló borí ìbò gẹ́gẹ́ bí ọmọye ńbẹ alága fún ìgbìmọ̀ tó ń ṣètò ìdìbò nínú ẹgbẹ́ náà báyọ̀mí daniel ẹni tí ó mójútó ètò ìdìbò abẹ́lé tó wáyé ní ìwé ìròyìn ló kéde ṣẹ́gun ṣóhùnmí gẹ́gẹ́ bí ẹni tó borí ìbò náà pẹ̀lú ìbò ọgọ́rùn-ún márùn-ún lé márùndínlọ́gọ́ta nígbàtí jimmy lawal ní ìbò ọgbọ̀n ládìí adébútú ìbò mẹ́ẹ̀ẹ́dógún ìwé ìròyìn pen pushing túbọ̀ jábọ̀ ìròyìn náà síwájú sí i wípé nígbà tí Ṣóhùnmí ń sọ̀rọ̀ ó dúpẹ́ lọ́wọ́ àwọn olùdìbò níbi ètò ìdìbò abẹ́lé náà tí wọ́n yàn án sípò gẹ́gẹ́ bí ọmọ oyè fún ẹgbẹ́ òṣèlú PDP ó sì fi ọwọ́ sọ̀yà ipe ẹ máa wò ó èmi ni gómìnà kàn ní ìpínlẹ̀ Ògùn ìwé ìròyìn pen pushing náà wàá jẹ́ kó di mímọ̀ wípé ètò ìdìbò èyí tó wáyé ní olùṣègùn ọbásanjọ́ presidential library èyí ló wáyé fún bíi wákàtí mẹ́jọ ní pẹ̀lú bí wọ́n ṣe ń yìnbọn lọ́tún lọ́sì tó jẹ́ pé ládi adébútú ló borí ìbò ń bẹ̀ ìwé ìròyìn pen pushing ló ní kúlẹ̀ kólẹ̀ ìròyìn náà lọ́wọ́. nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ ilẹ̀ka òṣèlú náà lélẹ́yìí tó ń sọ wípé àwọn adíje sípò ààrẹ lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú apc wọn kì í ṣe ọ̀tá ara wọn o fáyemí ló wí bẹ́ẹ̀ ṣe alákàrà méjì tó ń dín lẹ́gbẹ̀ẹ́ra wọn kò yẹ kó mú jàdánì ọrọ̀ ajé ni kálukú jọ ń ṣe ìdí rèé tí adíje sí ààrẹ lábẹ́ àti bàbá ẹgbẹ́ òṣèlú all progressives congress apc tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ èkìtì dókítà káyọ̀dé fáyẹ̀mí ló ti pàrọwà sí gbogbo àwọn alátìlẹyìn fún àwọn adíje sí ipò ààrẹ yìí lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù láti má ṣe dá ọ̀tá sílẹ̀ àbí kí wọ́n ra wọn bí ọ̀tá fáyẹ̀mí ló sọ̀rọ̀ nílùú òṣogbo nígbà tó bá wọn aṣojú àti àwọn olùdìbò níbi ètò ìdìbò abẹ́nú tẹgbẹ́ òṣèlú apc sípò ààrẹ sọ̀rọ̀ nílé ìjọba tó wà nípínlẹ̀ ọ̀ṣun níbẹ̀ ló ti jẹ́ kó dimọ̀ pé gbogbo àwa díje yìí pátápátá tá à ń díje du ipò ààrẹ gbogbo wa pátápátá la ní àmúyẹ láti jáde du ipò pẹ̀lú àlàyé pé ọ̀kan ṣoṣo ni gbogbo wa o kò sí ọ̀tá láàrin wa gómìnà ìpínlẹ̀ Èkìtì ń ló jẹ́ wípé ó tún wá láti kọ́mọlùbọ́ pẹ̀lú rírawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí wọ́n fẹ́ dìbò abẹ́nú ti ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí wọn wípé kí wọ́n dákun dábọ̀ tòun ni kí wọ́n ṣe ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí. bí Oyètọ́lá ṣe máa padà di gómìnà lẹ́ẹ̀kejì ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló mú mú láyà mi Fáyẹmí ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Nation gẹ́gẹ́ bí aṣíkà gómìnà ìpínlẹ̀ èkìtì káyọ̀dé fáyẹ̀mí òun ló ti fi hàn ìpinnu rẹ̀ láti ṣe àtìlẹ́yìn tó gbópọn fún ẹlẹ́gbẹ́ rẹ̀ ti ìpínlẹ̀ ọ̀ṣun adégbòyìgá oyètọ́lá láti rí pé ó borí ìbò láti yan gómìnà tuntun ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́jọ́ kẹrìndínlógún oṣù keje ọdún yìí fáyẹ̀mí ẹni tí ó gbóríyìn fún oyètọ́lá bí ó ṣe ń ṣe ìjọba tó jíire ní ìpínlẹ̀ ọ̀ṣun ó ní ó ti fi hàn wípé ẹni tó tó gbàgbà sùn lọ́yẹ̀ ni ó ní ó sì jẹ́ ọmọ ẹgbẹ́ èyí tí kì í figbá kan bọ̀kan nínú ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ohun tí òun jà fún níbi Fáyẹmí yóò ṣe padà sí ipò náà lẹ́ẹ̀kejì ìwé ìròyìn Nation ló sì kọ ọ̀rọ̀ yìí. nínú ìwé ìròyìn pọ́ǹtì tó jáde láàárọ̀ yìí bí ilé ọ̀hún ilé ni kì í jẹ́ kí òjò ó pòrò mọ́ ẹdìyẹ àkọlé kan rèé o tó sọ wípé ẹnìkan tó ti fi gbà kan rí jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ó ti lọ rí tíkẹ́ẹ̀tì gbà sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara àríkà wípé ògbúdọ́gbòǹgbò olóṣèlú kan ní ìpínlẹ̀ Kwara tí wọ́n pè ní Alhaji Abdullahi Yaman tí ó fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ láìpẹ́ yìí tó lọ darapọ̀ mọ́ wọn nínú ẹgbẹ́ òṣèlú PDP òun ló ti jáwé olúborí gẹ́gẹ́ bí ọmọ oyè tí wọ́n fa sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara wọ́n jẹ́ kó dimọ̀ pé jíjáwé olúborí rẹ̀ ló jẹyọ lẹ́yìn ètò ìdìbò abẹ́nú ti gómìnà eléyìí tí wọ́n ṣe níbi tó ti ní ìbò okòólé-ní ó dín méjì five hundred and eighteen nínú ìbò nínú ìbò ẹgbẹ̀ta ó dín díẹ̀ eléyìí tí wọ́n dì ó wá ti borí ọ̀nàrẹ́bù aliyu aman pategi ẹni tó ti fìgbà ẹni tó ti ṣe sáà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nílé ìgbìmọ̀ aṣojú tí ìyẹn ní ìbò mọ́kànléníọgbọ̀n ẹ̀wọ́ ìròyìn ẹ̀wà nínú ìwé ìròyìn pọ́ǹchì. àwọn adíje látinú ẹgbẹ́ òṣèlú people's democratic party tí wọ́n borí ètò ìdìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú náà láti lọ ṣojú ẹgbẹ́ láti lè díje fún ilé ìgbọ̀nsọ̀fin ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ń dúnkokò wípé àwọn yóò wọ́ àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ògùn lọ sí ilé ẹjọ́ tó bá jẹ́ pé àhesọ ọ̀rọ̀ tí àwọn ń gbọ́ wípé wọ́n fẹ́ pààrọ̀ orúkọ àwọn pẹ̀lú àwọn ẹlòmíín àjẹ́ wípé ilé ẹjọ́ yá o ilé ẹjọ́ yá ìwé ìròyìn pen pushing túmùrìn náà wàjẹ́ kó di mímọ̀ wípé àwọn adíje náà ni wọ́n ń dúnkokò yìí lákòókò tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn oníròyìn ní ìwé ìròyìn nílùú Abẹ́òkúta látàrí lẹ́yìn tí wọ́n ti borí ètò ìdìbò abẹ́lé èyí tó sì jẹ́ pé ibi tí wọ́n ti ṣe àwọn ètò ìdìbò abẹ́lé náà ó jẹ́ bí èyí tí wọ́n buwọ́lù tó sì jẹ́ pé wọ́n ń fi ọwọ́ sọ̀yà pé àwọn gangan ni àwọn borí ètò ìdìbò abẹ́lé lára àwọn adíje náà láti rí Dàda Ọdúntàn ẹni tí ó jẹ́ ọmọ oyè láti lọ ṣojú àárín gbùngbùn Abẹ́òkúta akeem amosun fún gúúsù abẹ́òkúta àti ọláwálé ṣèyọdé tí yóò lọ ṣojú ifọ̀ ewékorò ìwé ìròyìn pen pushing jẹ́ kó di mímọ̀ ìpè àwọn tó kù ní samuel abiodun ẹni tí ó borí ìbò gẹ́gẹ́ bí ọmọye fún àríwá abẹ́òkúta ọbáfẹ́mi owóde ọ̀dẹ́dá ọ̀làǹrẹ̀wájú ẹni lọ ló bọ̀ fún gúúsù abẹ́òkúta kìíní surajudeen adéyẹmí gúúsù abẹ́òkúta kejì mákànjúọlá daniel ewékorò níbi ìpàdé náà nígbà tí akeem amosun ẹni tó sọ̀rọ̀ lórúkọ àwọn tó kù jẹ́ kó di mímọ̀ wípé àwọn ni àwọn olùdìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú pdp dìbò yàn gẹ́gẹ́ bí ọmọ òye bí ẹnikẹ́ni bá wá ṣe nǹkan tí ó yàtọ̀ sí eléyìí gẹ́gẹ́ bí àwọn ṣe ń gbọ́ wípé àwọn kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú pdp ti ń rìnrìn mùtúmùtẹ́ láti pààrọ̀ orúkọ àwọn pẹ̀lú orúkọ ẹlòmíì tó sì jẹ́ pé ètò ìdìbò abẹ́lé tó yan àwọn gẹ́gẹ́ bí ọmọ òye ló jẹ́ èyí tí àjọ INEC tó mójútó àwọn òṣèlétò ààbò tá ọlọ́pàá àwọn òṣèlétò ààbò DSS àti àwọn ààbò ara ẹni làbò òlú òní bí ẹnikẹ́ni tó bá fi irú aṣọ bẹ́ẹ̀ ṣòro yóò fi ojú ba ilé ẹjọ́ ìwé ìròyìn pen pushing ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí sólùdò ó kéde ìséde òun kó nílégbélé nípínlẹ̀ anambra gómìnà ìpínlẹ̀ anambra ọ̀jọ̀gbọ́n chukwuma sólùdò òun ló ti kéde ìséde ní ìpínlẹ̀ anambra sólùdò ló ṣe ìkéde náà nínú ìgbóhùnsáfẹ́fẹ́ kan tó kọjá lé kọjá kù nírọ̀lẹ́ ọjọ́rú àná nílùú ọkà gẹ́gẹ́ bó ṣe sọ ìséde òun kó nílégbélé náà òun ni yóò bẹ̀rẹ̀ náà láti aago mẹ́fà ìrọ̀lẹ́ títí di aago mẹ́fà ìdájí ó wá jẹ́ kó ti mọ̀ pé bẹ̀rẹ̀ láti ọjọ́bọ̀ ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ọdún 2022. twenty two láti aago mẹ́fà ìrọ̀lẹ́ títí di aago mẹ́fà ìdájí ó ní ìséde òun kò nílégbélé yóò fi máa wà lórí àwọn ọlọ́kadà àwọn oníkẹ̀kẹ́ márùwà àwọn ọkọ̀ akérò lágbègbè aguata ìhíàlà ekusigu nnewi north nnewi south ọ̀gbárù orumba north orumba south títí di ọjọ́ míì ọjọ́ rèé ó wá ké sí gbogbo àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ náà láti fi ọwọ́ wẹ̀wọ́ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò lójú ọ̀nà àti dájú pé ìséde yìí ó fẹsẹ̀ dílẹ̀ mú bákan náà ó ké sí gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé ẹnikẹ́ni tó bá ti tàpá sí òfin yìí ẹ tètè gbẹ́sẹ̀ lé ọ̀kadà rẹ̀ àbí mọ́tò rẹ̀ tó ń ti àbí àti kẹ̀kẹ́ márúwa tó gbé lọ́wọ́ ìwé èrò ìròyìn punch tó jáde láàárọ̀ yìí. àwọn ẹgbẹ́ tó jẹ́ ti ajàfún ọmọ ènìyàn tí a mọ̀ sí defend lagos coalition ni wọ́n ti ṣe àtìlẹ́yìn fún ìjọba ìpínlẹ̀ èkó lórí bí ó ṣe ń lọ́ta lórí iṣẹ́ àwọn ọlọ́kadà ní ìpínlẹ̀ náà ẹni tó jẹ́ olùdarí ẹgbẹ́ activists for good governance declan ihahere ló sọ èyí di mímọ̀ lákòókò tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn oníròyìn lẹ́kọ̀ọ́ lọ́jọ́rú àná ìwé ìròyìn punch múròyìn náà wá wípé bí ẹ ò bá gbàgbé gómìnà babájídé sanwó-olu ló fi òfin de lílọ bíbọ̀ àwọn ọlọ́kadà ní ìjọba ìbílẹ̀ mẹ́fà àti ìjọba ìbílẹ̀ onídàgbàsókè mẹ́sàn-án ní ìpínlẹ̀ èkó ọ̀sẹ̀ tó kọjá òun ni gómìnà babájídé sanwó-olu kéde rẹ̀ èyí àrè ẹni tí ó ké gbàjarè lórí wípé àwọn tó ń gun ọ̀kadà kò jẹ́ ìjẹ́ kí àwọn ọ̀dọ́ kí wọ́n ní ìfẹ́ láti kọ́ iṣẹ́ ọwọ́ mọ́ èyí tó sì ń jẹ́ kí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí kó máa gbọ́njú pẹ̀pẹ̀pẹ̀ bíi àbẹ́là tí wọ́n tàn sínú afẹ́fẹ́ ìwé ìròyìn punch ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn state post tó jáde láàárọ̀ yìí iṣu atẹnumọ́rọ̀ kì í jóná ni wọ́n wì a ò ní tún èrò wa pa o lórí òfin dè é pínpín tó di àwọn lọ́kadà láti ọjọ́ kìíní oṣù kẹfà sanwó-olú bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn state post wọ́n ní gómìnà ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni babájídé sanwó-olú ló ti jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ èkó yóò tẹ̀síwájú lórí ìkéde tí wọ́n ti ṣiṣẹ́ ṣáájú àkókò yìí wípé òfin ti di àwọn ọlọ́kadà lójú àwọn òpópónà níjọba ìbílẹ̀ mẹ́fà àtàwọn agbègbè onídàgbàsókè ní ìpínlẹ̀ náà bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹfà ọdún yìí ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò àti ìjọba ìpínlẹ̀ èkó àwọn méjèèjì wọ́n ti fi ìgbánú kan ṣe ọ̀já lórí òfin dé pínpín tó di àwọn ọlọ́kadà láwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n ti ṣàlẹ́ṣà yìí fún di èyí àwọn yóò tẹ̀síwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe petépe pẹ̀lú rẹ̀ sanwó-olú ló bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ lópin ìpàdé àpérò tó ní í ṣe pẹ̀lú ètò ààbò èyí tó wáyé nílé ìjọba ìkẹjà níbi tí àwọn olórí àjọ elétò ààbò àtàwọn ikàn ikàn tí wọ́n bá wọn péjú pèsè sí ìwé ìròyìn State Post tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn pen pushing níbẹ̀ ni ìyálóde ilẹ̀ Yorùbá ìyálóde Àlàbá lọ́nsìn ti ń pè wípé kí wọ́n máa fi ọwọ́ ṣòkun mú àwọn òbí àwọn ọmọ tí a mọ̀ sí yahoo yahoo boys ò ní kí àwọn agbófinró kí wọ́n máa káwọ́ pẹ̀yìn láti rí i pé àwọn wá ẹgbẹ́ kan tí wọ́n pè ní association of yahoo mothers of nigeria láti rí i pé wọ́n mú àwọn tó wà nínú ẹgbẹ́ náà ìyálóde alábálọ́nsì jẹ́ kó di mímọ̀ wípé báwo ni abiyamọ kan yóò sì máa ṣe àtìlẹ́yìn fún àwọn ọmọ rẹ̀ láti máa hùwà jìbìtì ìwé ìròyìn pen push tó múròyìn náà wá jẹ́ kó di mímọ̀ wípé ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ni ìyálòde àlàbá ló ń sin pé ìpè náà ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn pen ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà. ní èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ revolution plus property pé ọdún mẹ́jọ ire tuntun ti dé o. má dáwọ́ ìwọ̀n ẹni oh yes ọdún kẹjọ rèé tí revolution plus property sísọ àwọn èèyàn tó tó ẹgbẹ̀rún mẹ́sàn-án ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta nine thousand five hundred di onílẹ̀dọ́nílẹ̀ ní àwọn ilẹ̀ wọn tó wà ní àwọn ibùdó tó tó nǹkan bíi mẹ́tàlélógójì forty three housing estate lẹ́kọ̀ọ́ ìbàdàn ṣìmáwá abẹ́òkúta àbújá àti port harcourt láìpẹ́ láìjìnà revolution revolution plus property yóò dé ságbègbè tiẹ̀ náà fún ti ayẹyẹ ọdún kẹjọ yìí eight percent discount lórí gbogbo lẹ́wọ̀n tó o bá ti rà so wá rí pọ́tù ti zẹ̀ revolution plus property máa mọ̀ bó káàdì eléyìí ni mo wàá sọ ìgbàlá rẹ dọ́là o pé àwọn nọ́mbà yìí o oh one two five five seven three eight six tàbí kó o pe o oh eight one one two eight three five fún mẹ́rin o oh eight one one two eight six five fún mẹ́rin tàbí ẹ̀kan sí www.revolutionplusproperty.com revolution plus property ilé ìrọ̀rùn. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria. Select the icon, tap, and install for free. Follow the on-screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in real time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Instagram posts, and news updates. The Fresh FM Nigeria mobile app can be downloaded on Android, and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ìròyìn tá a fi ń tẹ̀síwájú ló wà nínú ìwé ìròyìn punch tó ń jẹ́ kó di mọ̀ pé àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti olùkọ́ni jákèjádò orílẹ̀-èdè yìí lábẹ́ àti bàbá ẹgbẹ́ tí wọ́n pè ní colleges of education academic staff union ni wọ́n ti fi gbèdéke ọjọ́ mọ́kànlélógún ṣọwọ́ síjọba àpapọ̀ láti dáhùn sí ìbéèrè wọn bí bẹ́ẹ̀ kọ́ ìyanṣẹ́lódì alágbára òní pátápátá tí egun daṣọ borí òun làwọn yóò gùn lé àjọ kòẹ́sù nínú gbèdéke àti àtẹ̀jáde tí wọ́n fi ìṣọ̀wọ́ sí àwọn akọ̀ròyìn láti pàṣẹ igbákejì alága àpapọ̀ wọn lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù olùṣègùn lànà àwọn olùkọ́ náà ni wọ́n nàka àlébù síjọba àpapọ̀ wípé kò kọ́bi tó dáa sí wọn ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ láti bá ìròyìn eléyìí pàdé níbi tí ìjọba àpapọ̀ ti ń sọ lánàá wípé owó tó tó bílíọ̀nù mẹ́rìnlélọ́gbọ̀n náírà ni òun yóò ná lórí àti san owó oṣù tó kéré jù èyí fún lẹ́ka ètò ẹ̀kọ́ fún àwọn òṣìṣẹ́ tó wà ń bẹ̀rẹ̀ láti ọdún 2019 àwọn tí ó sì jẹ àǹfààní owó náà ni àwọn ọmọ ẹgbẹ́ asuu tí wọ́n wà lẹ́nu ìyanṣẹ́lódì àti àwọn ẹlẹ́gbẹ́ wọn nílé ẹ̀kọ́ poli àti ilé ẹ̀kọ́ ìkọ́ṣẹ́ olùkọ́ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ àti ìgbanisíṣẹ́ nílẹ̀ wa aṣòfin àgbà Chris gigi, ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lákòókò tó ń dáhùn ìbéèrè àwọn oníròyìn nílùú àbújá lórí ìgbìyànjú láti fi òpin sí ìyanṣẹ́lódì ẹgbẹ́ asuu ìwé ìròyìn nigerian tribune ló sì kọ ròyìn náà. láti bẹ̀ jẹ́ ká lọ sójú òpó facebook. lójú òpó facebook aṣẹ́góńgó ayọ̀mídé king j7 adéwálé bọ́lá ti tó àmọ̀ pé king monday tèmítáyọ̀ ìfẹ́dùn káyọ̀dé ayọ̀dèjì ẹ̀kúndayọ̀ taiwo jacob ọ̀ṣíyọ́yè òkúsàgà adébímpé àti ahmed ṣẹ́gun ajẹ́tùmọ̀bí àwọn kí wa ni táíwò abọ́lájí ọlátúnjì ilésanmi oríire ìdòwú wọn kí wa ni ọmọlétayọ ẹ jọ̀wọ́ ta ni ọ̀gá nínú ìjọba àti agbésùmọ̀mí tí agbésùmọ̀mí ṣe ń fún ìjọba ní kọ̀ǹdíṣàn nàìjíríà wa nàìjíríà ah, ok títílayọ̀ ṣé wò good morning sir àwọn náà kí wa ní more grace to your power adékúnlé adéhùnmí àwọn kí wa ní akeem ọdúnbàkú òtítù sáyédè akínṣepẹ wọn kí wa ní ọmọlólú olúwájú pé ẹ káàárọ̀ bàbá tíṣà tí oníkànga kí ló dé tí àwọn olóṣèlú ń kó nínú ẹgbẹ́ kan lọ sí mi àwọn ló lè dáhùn má fi kú yọ̀ mí jú mi. Ah, olúwatóbi yusuf taofik akeem banusọ raji nọfíù abiodun àwọn náà kí wa ni samsudeen mustapha babatunde kí ọlọ́run kí ó ṣàánú wa lórílẹ̀‐èdè nàìjíríà olúwayọmí olúwaṣẹ́gun michael ẹkú ètò ọmọ àbátíṣà àti oníkànga ọlọ́run yóò máa lékún ọgbọ́n yín nàìjíríà nílò ìdáǹdè bí bẹ́ẹ̀ kọ́ hmm, <laughs> ètò kò ṣeé kà síta tèmítáyọ̀ adémat ẹ̀kọ́ ojúmọ́ sà kíjọba àpapọ̀ àti ìpínlẹ̀ wa ṣe nǹkan sí ọ̀rọ̀ àwọn ajínigbé yìí ètò ààbò ló ṣe kókó jùlọ báyìí saheed gbọ́lágadé oyèbánjí ẹ káàárọ̀ sà ọmọ bàbá tíṣà tí oníkànga ẹkú iṣẹ́ ọlọ́run máa fún yín ṣe ọ̀rọ̀ àwọn tí wọ́n ń jí gbé nínú tírẹ̀nì eh, lọ sí kaduna lèmi fẹ́ dá sí kí ìjọba gbìyànjú láti ràn wọ́n lọ́wọ́ olúwa ọlárìnwájú samson sunday muslim ọ̀dẹ́bùnmi agboola ẹniọlá mọ̀dínà ti àjọkẹ́ sọ́túndé gbogbo wọn kí wa ni mo kí ọmọ bàbá tíṣà pẹ̀lú babaláwo fresh ọpọlọ yóò ní dàrú tí bàbá mi bá wà nínú àwọn adíje fún ipò pírẹsidẹ́ǹtì tí ó sì tún wá padà wá wípé òun ò ṣe mọ́ ńṣe ni màá ní kí bàbá náà ńṣe ni mo ní sórí màá ní bàbá náà kò mọ ohun tó ń ṣe nítorí pé ó yẹ kó ti rò dáadáa kó tó fi owó tó lè la èèyàn tó lè la ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún èèyàn lọ fọ́ọ̀mù èmi ni Alhaji Akindele Masgas láti Ifọ̀ ṣọ́gà olú olúkàọ̀dé tóyọ̀sí ẹ kú iṣẹ́ à ń gbádùn yín gan ni lórí ti àwọn olóṣèlú wa that's o. Tìámíù Adémat ẹ kú ètò ètò ìdìbò abẹ́lé gómìnà ní ìpínlẹ̀ Ògùn lọ́nà méjì èwo la fẹ́ tẹ̀lé báyìí ó ga o Ọlájídé Ọláifá Arámídé Àríkẹ́ Aṣímọlówó wọn kí wa ní ṣọ́gà lolúkàdé wọn kí wa Kẹ́hìndé Ọdẹ́rìndé Ọlárẹ̀wájú Ọ̀gínní wọn kí wa ní Adémọ́lá Ọ̀rúnbọ̀ ẹ kú òwúrọ̀ mu bàbá tíṣà àti babaláwo fresh àjíǹdára ó máa jẹun ẹ bá wa bẹ àwọn òjẹ̀lú nítorí pé ara wọn ni olóṣèlú kí wọ́n máa dá rògbòdìyàn sílùú láti dẹ́kun ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ òkùnkùn tí ń ṣẹlẹ̀ yìí o kí àwọn ọmọ wa kí àwọn ọmọ náà má lọ ajáke ètò ìṣèlú láti dà lóru ọlọ́run yóò túbọ̀ máa ṣaláàbò lórí wa àmín kùsìmọ̀ azizat akínláwọn gbọ́láhàn àwọn kí wa ni ọmọọba andrew ẹ káàárọ̀ ọmọ bàbá tíṣà ti olúfẹ́mi ẹ kú ètò ọlọ́run máa fún yín ṣe lọ́rọ̀ tí ìjọba èkó sọ lórí àwọn ọlọ́kadà ni mo fẹ́ dá sí. Si kí ni iṣẹ́ iṣẹ́ wo náà tún fẹ́ ah, kò àkọ́tọ̀ yẹn. òun náà la fẹ́ fi ká díẹ̀ aago hmm. ti lọ ah. iṣẹ́ àkànṣe tán ti sanwó ẹ̀ wà lọ́wọ́ iwájú já máa lọ ká tó máa lọ láàárọ̀ yìí ọmọ bàbá ti ṣá o ẹ bá ń sọ fún bóyá kó kúkú dúró de ohun ọlọ́run. ta ló ń tọ̀ wọ́n. àní bóyá kó kúkú dúró de ohun ọlọ́run. ta ni. ọmọ bọ́ì tó ń lọ lọ́nà hmm. tí sójà gbébọn dání tó sọ pé stop díẹ̀ tí pásítọ̀ ṣọ́ọ̀ṣì wa wá ní going jesus name ohun ọlọ́run ló máa fẹ́ dúró dé. àti take decision yẹn ó máa lágbára díẹ̀ wọn ò lè rí nǹkan kan gbà lọ́wọ́ ẹ̀. ta ló nítọ̀hún. àní wọn ò lè rí nǹkan kan gbà lọ́wọ́ ẹ̀. ta lẹni náà. ẹni tó ti fayé ẹ̀ fún jésù. ok. tí jàgùdà tó wá dé tó ní owó àbẹ́mi yẹn ok aku ah. ah. <laughs> ni paradise. Ah, kò sówó lọ́wọ́ ó lè ti fàyè fún jésù. <laughs> ẹ wọ ẹ jẹ́ ká máa lọ ẹ pàdé kọ̀ mí bó bá tún di lọ́la èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọgbẹ́ èdè mo pa kànga mi dé ó dàbọ̀. aago méjì lọ́sàn-án òní ẹ jẹ́ àpàdé lórí ètò àṣírí ìlera pẹ̀lú adéyínká adégbìtẹ́ títí dìgbà náà adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá òní asọ gbogbo wa o. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine abẹ́òkúta. mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin ẹ̀gbọ́n mi kú déédéé àsìkò yìí orúkọ tèmi ni ebenezer ọdúnbàkú láti ilé-iṣẹ́ ebenezer technical company lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti ibi tí ó ti mú wa bọ̀ ibi tí ó mú wa dé àti ibi tí ó mú wa lọ kì í ṣe mímọ̀ ṣe wa ṣùgbọ́n àfi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ni ìlú abẹ́òkúta la wà lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló gbé wa gan wá dé ìlú abẹ́òkúta a fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin ará abẹ́òkúta kẹ́ ẹ jẹ nínú àǹfààní tí àwọn èèyàn ti ń jẹ láti ẹ̀yìn wá nípa ìdánilẹ́kọ̀ọ́ bí a ṣe lè ṣe búrẹ́dì ní ọ̀nà ìgbàlódé tí owó rẹ̀ ò dẹ̀ gani lára ní kíchìnì tẹ wà yẹn ẹ lè ṣe búrẹ́dì yín bẹ̀ tí ẹ dẹ̀ máa tà síta fún gbogbo èèyàn tí ó dẹ̀ di owó fún yín nínú yàrá kékeré yẹn ẹ lè ṣe búrẹ́dì yín bẹ̀ ní ọ̀nà tí ẹ fẹ́ tí ẹ dẹ̀ máa gbé síta iṣẹ́ búrẹ́dì jẹ́ iṣẹ́ tí ò ń kùtà ó dẹ̀ jẹ́ ọ̀kan nínú iṣẹ́ ọ̀la gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bí orílẹ̀-èdè wa ṣe rí ń sìn a nídìí iṣẹ́ tí ó máa pa owó wọlé fún wa ní ojoojúmọ́ ìdí nìyí tí a fi gbé ìdánilẹ́kọ̀ọ́ ìwà kákọ́ yín bí a ti lè ṣe búrẹ́dì ní oríṣi ọ̀nà mẹ́wàá ìdánilẹ́kọ̀ọ́ yìí ó dúró lórí bí ẹ ti lè ṣe coconut bread date bread shamawa bread all butter bread tí a ń pè ní bread agége bí a ṣe lè ṣe fruit bread bí a ṣe lè ṣe sanding bread àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti pastries ní oríṣiríṣi ọ̀nà báyìí la ṣe lè ṣe biscuit yogurt tí ó dẹ̀ máa mówó wọlé lójoojúmọ́ tí ẹ̀yin náà yóò dẹ̀ máa jẹ nínú àǹfààní náà ní ojoojúmọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé iṣẹ́ búrẹ́dì jẹ́ ọ̀kan nínú iṣẹ́ tí òkúta ó dẹ̀ jẹ́ ọ̀kan nínú iṣẹ́ ọlà ìdí nìyí tí a fi gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí wá láti lè jẹ nínú àǹfààní náà ní owó tí ò gani lára nínú kíchìnì yẹn ẹ lè bẹ̀rẹ̀ nínú yàrá kékeré yẹn ẹ lè bẹ̀rẹ̀ tí ni máa produce bread nínú ilé tẹ́ ẹ wò bí yá ó useless yẹn kò useless rárá ẹ lè bẹ̀rẹ̀ tí ni máa produce bread àwọn irinṣẹ́ ìgbàlódé dẹ̀ ti wà tó jẹ́ pé ẹ lè lò ó tí owó rẹ̀ ò dẹ̀ gani lára a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn iléeṣẹ́ tí ó bá wa da òwò pọ̀ tí wọ́n fún wa ní àǹfààní láti kó irinṣẹ́ yìí lẹ̀ fún àwọn tí ó bá wá fún ìdánilẹ́kọ̀ọ́ yìí láti máa san owó rẹ̀ díẹ̀díẹ̀ nígbà wo ni a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ọjọ́ sátọ̀dẹ̀ ọ̀sẹ̀ yìí ní dédé aago mẹ́sàn-án di aago kan fún àwọn ogún ènìyàn tí ó bá kọ́kọ́ sanwó lónìí a fún wọn ní àǹfààní láti sanwó one thousand owó fọ́ọ̀mù lẹ́yìn náà tí wọ́n bá ń bọ̀ níjọ́ sátọ̀dẹ̀ wọ́n mú five thousand wọn dání lẹ́yìn náà àwọn tó kù eighty thousand ni wọ́n mú dání tí wọ́n bá ń bọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ náà níbo ni a ti fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ní Totoro post office Totoro jẹ́ ibi tí ó gbajúmọ̀ Totoro yẹn post stop ní post office lẹ́yìn post office yẹn gangan láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ẹ dẹ̀ lè pè wá sí orí nọ́mbà yìí zero nine zero two two nine three zero nine seven two zero nine zero two two nine three zero nine seven two fún ẹ̀yin ogún tí ó bá ní àǹfààní láti pè wá lẹ́yìn ètò yìí ẹ̀yin yẹn ni a fún láǹfààní láti san one one thousand a ó dẹ̀ fún yín ní sheet number yín lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn náà àwọn tó kù eighty thousand ni wọ́n mú dání ní tó bá ń bọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ náà ibi tí a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ní Tòtòrò Abẹ́òkúta lẹ́yìn post office ní Tòtòrò tẹ́yìn bá ṣàtidé post office ẹ lè pè wá sórí nọ́mbà yìí zero nine zero two two nine three zero nine seven two a máa retí yín. ó ń kẹ̀rìírí kẹ̀rìírí fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. sọ̀rọ̀ mi o.